الله الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم الآن عن أقسام الدعاء الدعاء ينقسم إلى قسمين adúgbò fún ọlọ́run ọba àlekèọ́lá نسي á bẹ̀rẹ̀ sí sọ àwọn ìran tí ó ní ohun sí pẹ̀lú àdúrà àdúrà tá a máa ń wínú èdè wa òun ìran mélòó gan ni ọ̀nà wo ló pín sí. القسم الأول دعاء عبادة صرف لغير الله شرك أكبر كمن صلى وصام وحج لغير الله. àkọ́kọ́ nínú ìpín àdúrà àwọn àti màkúndé lárúbáwá ni òun ni àdúrà tó lọ mẹ́sìn yẹn pé àdúrà ni à ń pè yẹn pé ìjọsìn fọlọ́run ọba àlìkẹ́lá bíi irun bíi ààwẹ̀ àti àwọn tó jọ bẹ́ẹ̀ náà àwọn ẹ̀sìn gbogbo àwọn nǹkan wọ̀nyí tó yẹ pé a gbọ́dọ̀ ṣe fún ẹnìkankan lẹ́yìn ọlọ́run ọba àlìkẹ́lá abẹ́ ìjọsìn ni tí a fi ń sin lọ́run ìpín àdúrà àkọ́kọ́ lélẹ́yìn. الثاني من أقسام الدعاء دعاء طلب دعاء مسألة هذا ينقسم إلى قسمين ẹlẹ́ẹ̀kejì náà pín àdúrà òun lèyí tó gbajúmọ̀ lórí ahọ́n wa tó bá ti ní àdúrà àdúrà àdúrà gẹ́gẹ́ bí èdè lárúbáwá ni àdúrà kí a béèrè tí à ń fẹ́ ọba àlìkíọ́lá láwọn orí kasi ma bẹ lan ọba àlìkíọ́lá kó gbé wa sí tí kò dáa eléyìí náà pín. دعاء طلب من المخلوق شيئا لا يقدر عليه الا الله سبحانه وتعالى شرك اكبر مثل مراه تاتي لقبر النبي صلى الله عليه وسلم تطلب منه الولد او انزال غيث، هذا لا يقدر عليه عليه الصلاه والسلام وهو حي فما بالنا وهو ميت. ìpín méjì tó pín sí òun àkọ́kọ́ ìpín ni pé ìmọ̀ wá nǹkan kan lọ́dọ̀ ẹ̀dá tó jẹ́ pé n táwọn wá lọ́dọ̀ ẹ̀dá yìí ẹ̀dá yìí ò lágbára láti lè ṣe nǹkan òun kò sẹ́ni tó lè ṣe àfi Ọlọ́run ọba àlìkìlá nìkan bí àpẹẹrẹ bí kéèyàn máa wá ọmọ kó wá lòun wá lọ sọ́dọ̀ ẹnìkan kò bá jẹ́ pé ó dà nẹ́bí sallallahu alaihi wasallam lèyàn lòun wá lọ eléyìí kò sẹ́ni tó lè ṣe àfi Ọlọ́run ọba àlìkìlá nìkan. نعم الثاني أن من المخلوق شيئا يقدر عليه وهذا يصح بشروط أربعة. ẹlẹ́ẹ̀kejì Eh, òun ni kí a máa wá nǹkan lọ sọ́dọ̀ ẹni tí ó jẹ́ ẹ̀dá ọlọ́run ọba àlekíọ́lá ní nǹkan tó yẹ pé ẹni yìí ní kápá àti lè ṣe é ó yàtọ̀ síta lákọ̀ọ́kọ́ tó yẹ pé tí èèyàn bá wà lọ sọ́dọ̀ ẹni tí kìí ṣe ọlọ́run ọba àlekíọ́lá nígbà tó yẹ pé ọlọ́run lọ́ba tí ó lè ṣe èèyàn ti kó sínú ẹbọ náà àmì eléyìí ó lágbára àti lè ṣe nínú ẹ̀dá Na'am, an yakuna at-talab la min mayyit. àkọ́kọ́ májẹ̀mú tí yóò fi lẹ́tọ̀ọ́ ni pé ntí à ń wá yìí a gbọ́dọ̀ jẹ́ pé ẹni tá à ń wá sọ́dọ̀ rẹ̀ ẹni tí ó jẹ́ ó wà láyé ni tí ò tí ì kú tí ń sẹ̀mí bíi tiwa. an yakun at-talab min hadir la ghaib. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ẹni tí a béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ nínú ẹ̀dá fún tó lágbára àti lè ṣe ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni yẹn ń bẹ ń tòsí wa ẹni tí à ń rí ni kì í ṣe ẹni tí kò sí lọ́dọ̀ wa kì í ṣe ẹni tí ò sí ń tòsí wa. يعني مثاله هو هنا في أفريقيا ويطلب من الولي الذي في الهند bí àpẹẹrẹ nísìn ẹni tó wà nílùú áfíríkà ni wọ́n ń béèrè lọ́wọ́ ẹnìkan tó rí pé ẹni ọlọ́run ni ẹni yẹn sì wà nílùú india. نعم أن يكون الطلب من قادر لا عاجز يعني لا يمكن أن أطلب من إنسان لا يتحرك مشلول مثلا أقول له أعطني كاسة ماء ẹlẹ́ẹ̀kẹta nínú májẹ̀mú tí ó fi lẹ́tọ̀ọ́ kí èèyàn béèrè lọ́wọ́ ẹ̀dá ọlọ́run tó lágbára a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹni tí a bá fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ tí ó jẹ́ pé ẹni yẹn á ẹni tó lágbára ni sẹ̀rẹ̀ ẹni tó dápé ni ẹni tó jẹ́ pé báyà bíi akánilẹ́sìn lápèjúwe àbí arọlẹ́sìn lápèjúwe yẹn wá ń sọ fún un pé dákun bá ń gbé kí omi òun tí ó lè dìde so irú eléyìí àwọn àti mọ̀ pé ẹni náà lágbára tá à ń béèrè lọ́wọ́ rẹ̀ الرابع أن نعتقد أن هذا السبب لا يضر ولا ينفع والذي بيده جلب المنافع ودفع المضار هو الله سبحانه وتعالى ètò jẹ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin tí yóò fi lẹ́tọ̀ọ́ ká béèrè nǹkan lọ́wọ́ ọmọ ènìyàn tó bá lè ṣe òun ni bí ká mọ̀ pé tá a bá tiẹ̀ béèrè lọ́wọ́ ẹni yìí nǹkan tó jẹ́ pé ó lágbára àti lè ṣe tí ìsọlọ́run ní máa ń ṣe a gbọ́dọ̀ rí i pé ìdí okùnfà lásán ló jẹ́ sábàbí lásán ló jẹ́ kò sẹ́ni tí ẹ máa ń fi àṣẹ sí kí sábàbí ṣiṣẹ́ tí ń bẹ lára sábàbí àfi ọlọ́run ọba àlìkẹ́lá subhanahu wa ta'ala. na'am nu'id marra ukhra. a tún dá ọ̀rọ̀ yìí padà lẹ́ẹ̀kan sí. ad-du'a yanqasimu ila qismayn ntí ń jẹ́ àdúrà àdúrà àdúrà tá a máa ń sọ nínú èdè wa òun náà èdè lárúbá ni bá a ṣe sọ nínú èdè lárúbáwá tí ẹ̀sìn wa dólé lórí ọ̀nà méjì ni eléyìí pín sí. du'a ibada sarfu li ghayrillah shirka akbar kaman salla wa sama wa hajja li ghayrillah. àkọ́kọ́ ni pé gbogbo àwọn ìjọsìn tá à ń sìn yẹn bíi ká máa kírun bíi kí a máa gbàwẹ̀ bíi kí a ṣe hajj tó jẹ́ pé a gbọ́dọ̀ ṣe nǹkan kan nínú àwọn ìjọsìn yìí àyàfi fún ọlọ́run ọba àlekèọ́lá nìkan tá a bá ti ṣe fẹ́lòmíì ó ti di ẹbọ mọ́ wa lọ́wọ́ àmọ́ ìjọsìn ní jẹ́. الثاني دعاء مسألة دعاء طلب قلنا ينقسم إلى قسمين. ẹlẹ́ẹ̀kejì òun ló gbajúmọ̀ lọ́dọ̀ tí wọ́n bá ti ní àdúrà òun fẹ́ sàdúà òun ni kéèyàn béèrè tí ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àlìkọ́lá nínú oore àbí kí yóò béèrè gbogbo tí yóò jẹ́ olódì rẹ̀ tí ń ṣe aburú eléyìí àwọn náà pín sí ọ̀nà méjì tí a bá fẹ́ ṣe القسم الأول فيما لا يقدر عليه إلا الله صرف لغير الله شرك أكبر. àkọ́kọ́ nú ẹ̀ ni pé nǹkan tá a fẹ́ béèrè yìí tá ń wá yìí lóore ní àánú ọlọ́run ọba àlìkíọ́lá káwa máa béèrè lọ́dọ̀ èèyàn kan àbí ẹ̀dá kan ní nǹkan tí ò lágbára àfọlọ́run nìkan eléyìí téèyàn bá ṣe bẹ́ẹ̀ èèyàn tẹ́bọ náà ni o nítorí nǹkan yẹn ọlọ́run nìkan ni ó lè ṣe. Na'am, wa fima yaqdir alayhi al-makhluq qulna ìpín kejì rẹ̀ eléyìí òun ni èyí tá a sọ pé kéèyàn béèrè lọ́wọ́ ọmọ ẹ̀dá ènìyàn àbí ẹ̀dá lápapọ̀ nǹkan tó lágbára eléyìí náà ó lẹ́tọ̀ọ́ nínú òfin ọlọ́run nínú ẹ̀sìn ọlọ́run àmọ́ pẹ̀lú májẹ̀mú mẹ́ta ni. an yakuna talab min hayla mayyit. májẹ̀mú àkọ́kọ́ tá a sọ ni pé èèyàn gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ pé ń bẹ láyé kì í sí bí sàárè lèyìn ó lọ kì í sọ̀dọ̀ òkú. hadir la ghaib. ẹni yẹn gbọ́dọ̀ wà ní àkàtà yẹn gbọ́dọ̀ wà ní tòsí yẹn kò gbọ́dọ̀ jẹ́ tí ó ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ó gbọ́dọ̀ jẹ́ pé ní tó lágbára kì í ṣe ọ̀lẹ tí ò lágbára ní tá à ń béèrè lọ́wọ́ rẹ̀. wa an a'taqid annahu sabab a sì gbọ́dọ̀ gbàgbọ́ pé gbogbo májẹ̀mú yìí tó bá pé náà àwa padà wá rí níta àwọn wáyẹn a gbọ́dọ̀ mọ̀ pé sábàbí lásán ló jẹ́ okùnfà lásán ló jẹ́ kò sẹ́ni tí yóò lè fi àyọ̀ǹda sí kí sábàbí ṣiṣẹ́ rẹ̀ àfi Ọlọ́run nìkan. مثل الدعاء الاستعانة أقول لك أعني على حمل هذه الطاولة إذا توفرت هذه الشروط الأربعة هذا صحيح bí àpẹẹrẹ bóyá èèyàn bẹ nìkan nísìnyí pé àga yìí o àbí àpótí ńlá yìí o àmì lọ́wọ́ láti gbé táwa máa ń pè ní tébù ràn mí lọ́wọ́ láti gbé e so tí ẹnìyẹn sì ń bẹ lọ́dọ̀ wa tó sì lágbára lórí àti ṣe lápẹẹrẹ. إنسان غرق في البحر ينادي فلان على الشاطئ يقول يا فلان أغثني يصح إذا توفرت هذه الشروط الأربعة bákan náà ẹni tí ó tẹ̀rì sínú omi ó wọ ó tẹ̀rì ó wọnú omi kò bá ríbi jáde mọ́ sọ yín wá ń dà wọ́n sọ fẹ́ẹ́ nìkan pé mọ́sá yọmí dákun ẹ yọmí àìrú ẹni yìí tí ń béèrè lọ́wọ́ ẹni tó wà ẹni tó wà nù omi tí ń béèrè lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ tí ń bẹ ní etí bèbè tí ò sí nù omi pé kó yọ òun kò sí láì fi ń bẹ táwọn májẹ̀mú tá a sọ yìí bá ti pé. نعم يريد الدخول في الجامعة يأتي إلى إنسان يقول اشفع لي حتى أدخل في الجامعة إذا توفرت هذه الشروط يصح lápẹẹrẹ èèyàn fẹ́ wọ ilé ẹ̀kọ́ gíga tó ń pè ní yunifásitì àwọn wa lọ bẹ́ẹ̀ nìkan tó ń pé ó ní kápá pé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ kí ni tẹ́ bá mi ẹ bá mi gbìyànjú lórí bí n ṣe wọ jámíà bí n ṣe wọ yunifásitì yìí bí n ṣe kẹ́kọ̀ọ́ lọ síwájú àìrú ẹni yìí n tó lọ ṣe òun kò sí láì fi ń bẹ̀ nígbà tí mọ́jẹ̀mọ́ tí a sọ yìí mẹ́rẹ̀ẹ́ni bá ti pé wallahu a'lam. ọlọ́wọ́n ọba alikila ni ọba tí ó jùlọ.